وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه، في وقف الله وبا أبا لا نزل أبا تي أقوى لام فانية تي توبا دكو جوكونينو مسلا سي على قلي لا تي تسيواجو نينو تفسيري وات القرآن على قلي léta wà ní inú sọ́lọ́tún àárọ̀ àwọn aya tí wọ́n ká fún wa ìtẹ̀síwájú ni nípa ìròyìn tọ́lọ̀wọ́n bá fún wa nípa àwọn ànẹ́bí ọlọ́run ọba tí wọ́n síwájú bí wọ́n ṣe jí sí ọlọ́run ọba báwọn èèyàn wọ́n sì ṣe kọtí ikún sí ìpè tí àwọn olùpùpù ń pè wọ́n sí. Si nínú àwọn anabitọ́lọ̀ ọba fún wa nírò àti gbọ́ nípa anabinu aleyhisalatu wasalam ní apákan ìbẹ̀rẹ̀ súra agbọ́ nípa anabi adam aleyhisalatu wasalam lẹ́yìn náà ọlọ́ba fún wa nírò nípa anabinu aleyhisalatu wasalam agbọ́ nípa anabi hud agbọ́ nípa anabi sọ́ọ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kanún náà ọ̀nà ni anabi shu'aib aleyhisalatu الله àdékí ọlá ní وإلى ilà amájíyánà شعيبا ṣùáìbà báyìí ni أنا ti pé أما أما sí àwọn ará amájíyánà ọmọ àyá wọn ìyẹn ni pé ọmọ àyá wọn lálàjọ bí tí ń jẹ́ ṣùáìb anabi ṣùáìb aleyhisalatu wasalam òun lọ́lọ́run sí àwọn aráàlú median wọ́n ní median ó kọ́ ìlú ni ó kọ àwọn tí wọ́n sì ń gbèlú náà ni ìyẹn ni pé àwọn àjọ ó kọ ọjọ́ òun ó kọ wọ́n jẹ́mọ́díẹ̀n ìlú tí wọ́n ń gbé náà ń jẹ́mọ́díẹ̀n nítorí délé ìgbàtọ́lọ̀ ọba lóhun rán níbi ṣùgbọ́n aláìsàlátù salam ọ̀kanú ọmọ ókọ ọ̀kanú ọmọ anabi ibrahim aleyhisalatu wasalam ni tí ń jẹ madian bin ibrahim khalilullah aleyhisalatu wasalam so wọ́n ní àwọn àrọ́mọdọ́mọ rẹ̀ inú wọn ń gbé bẹ̀ ni ó fi di in tí wọ́n ń pè ní ìlú madian ìyẹn ni pé wọ́n fi tì sí bàbá ńlá wọn tí jẹ́ ọmọ anabi ibrahim aleyhisalatu wasalam ọlọ́ọ̀bá ní wà madian àkọ́hùn ṣùáìbà ara madian arán sílùú madian ọmọ ìyá wọn tí ń jẹ́ ṣùáì nkankan tí ọ wà very interesting nípa anabi ṣùáì àtàwọn àjọ rẹ̀ pàápàá jùlọ tá a bá wo ọlọ́pọ̀ ọ̀jọ̀ kan tó jẹ́ kọ́lọ̀ wọn bó gbé anabi ṣùáì bú dìde ẹran sí wọn irú tí wọ́n ń se lẹ́sẹ̀ ọ̀pọ̀ ọrú rẹ̀ ọwà láwùjọ tiwa náà lónìí ọ̀pọ̀ ọrú tí wọ́n ń se ní ìbàjẹ́ ní corruption ọ wá nínú ìntí ọpọ̀ nú àwọn àdúmọ̀ tí wà náà lónìí nítorí délé nípa shuaib àtàwọn èèyàn rẹ̀ ọ jẹ́ wá tó súnmá ìntí àwọn àbára wa lórílẹ̀-èdè wa lónìí ọlọ́ọ̀bá ní wà madiana sí ìlú madian ọmọ àyà wọn tí ń jẹ́ قال النبي شعيب الصفا من يرقي قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره òun náà pé wọn gẹ́gẹ́ bí gbogbo àwọn ànẹ́bí tí wọ́n síwájú sí pépè wípé ẹ̀yin ìjọ mi òrùbùdùláha ẹjọ́ sí fún ọlọ́run bọ̀ ọ̀kan ṣoṣo málàkùn min ìláhìn gáìrò ẹ ní ọlọ́run ọba míì tó tọ́ láti fi òdodo jọ́ sí fún àyàfọ́ ọlọ́run bọ̀ ọ̀kan ṣoṣo ẹ rí pé gbogbo àwọn ànẹ́bí tá à ń ká àbọ́lá tẹ́yìn wá ànẹ́bí nù ànẹ́bí hood ànẹ́bí sọ́ọ̀lẹ̀ gbogbo wọn pátá nke ọkọkọ wọn kọkọ fi bẹrẹ ìpèpè wọn nù torí gbogbo ẹni tó ṣe wá sí fún gbogbo ẹsẹ tó lè wọ ọmọ àdá kò tí sọlọ kò tí sọlọ kò tí ì tó sọlọ nítorí gbogbo wípé yẹn ń ṣe láti ṣe nọmba wán tó yọ kọ́kọ́ gbà lọ́wọ́ ni o kọ́ kó sọlọ ohun àkọ́kọ́ tó ṣe kókó kọ́kọ́ tó ṣe náà ni tó àwọn nǹkan míì ti ń ṣe láti ṣe ó súnmọ́ ọrọ̀rùn kárí pé kó tèkì kọ́ìn nígbà ọba ti gbọ́lọ́wọ́ ọba gbọ́ ni ẹni tí ọgbọ́lọ́wọ́ ọba gbọ́ kí ló fi ṣe wáàsì fún ó ní kò sí tó fi àfikọ́ ọmọ fi làákà ìṣe wáàsì fún tí làákà ìṣe ẹ̀ bá sì gbóná ju tiẹ̀ lọ yóò dìfì tì rẹ̀ àmọ́ nọmba wá ní tí tó ṣe kókó náà ní kókó gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ wáàsì a máa rọrùn fún láti gbà ìdílé fi gbogbo àwọn ànẹ́bí ọlọ́run èyí tí wọ́n kọ́ sí náà ni pé kí ni o wọ́n pa àwọn èèyàn sórí ìtàn eid kí wọ́n kọ́ sọ́lọ́wọ́n ọba láàsọ níbi ìjọsìn gbogbo òyòkú tí wọ́n ń se àbọ̀ abálẹ̀yìn nígbà tí wọ́n bá ti lè jẹ́ lópin ìgbà tí wọ́n bá ti lè tún àárín wọn àtẹ́lẹ́dà wọn ti nípa pé òun nìkan wọ́n ń jọ́sìn fún. lẹ́yìn ìgbà tí anabi suhaib aleyhi salatu salam tó pé wọn tó se wá àti fún wọn ó ní kọ́díjà atukun bayyina tumi rọ́bíkùn àwọn ẹ̀rí tó gbópọn látọ̀dọ̀ ọlọ́run ọba yín ti wá bá yín ti ń tọ́ka sí pé òjíṣẹ́ ọlọ́run ọba lè mí ṣe àwọn anẹ́bìta ti kà sẹ́yìn ọlọ́kan ọ̀jọ̀ kan sẹ́ ìyanu lọ́lọ́run ọba sọ pé òun ṣe ti ń jẹ́sẹ̀ ìyanu fún àwọn èèyàn rẹ̀ àwọn èèyàn wọn ọlọ́kan ọ̀jọ̀ kan kó lè bá a máa jẹ́ ẹ̀rí wípé ọlọ́run ọba rán àwọn anẹ́bí wọ̀nyí ṣùgbọ́n bí ọlọ́ọ̀bá kan sọ fún wa pé anabi ṣùáìbù sọ fáwọn èèyàn rẹ pé àwọn ẹ̀rí tó gbópọn tí ń tọ́ka sí pójíṣẹ́ ọlọ́run ọba ni mí ó ti wá bá yín nítorí ìdí eléyìí kẹ́ẹ̀bọ́ ṣùgbọ́n alukùránì kò síbi tó alukùránì ti sọ fún wa pé iṣẹ́ ìyanu tá a fún anabi ni ṣùgbọ́n àwọn afọ onítẹ̀fsì ni èyí tó súnmọ́ jù náà ni pé iṣẹ́ ìyanu tọ́lọ́run ọba fún anabi ṣùáìbù òun náà ni pé inú gbogbo àwọn ẹni tí wọ́n jọ ń sẹ́mì àbí lẹ́gbàtọ̀ wà láyé kò sẹ́ńtọ́ dá láhán tó má gbé kalẹ̀ ọ̀rọ̀ bí ànẹ́bí ṣùáyì eléyìí ni moses àti ẹ̀ níbi ọba ti sọ̀rọ̀ àwọn èèyàn tuntun gbọ́ pé tí èèyàn náà ní sí sọ̀rọ̀ yìí nítorí pé àwọn èèyàn rẹ̀ inú táwọn ń rò pé àwọn fi ń se alfahari ó nẹ́ni pé kí wọ́n dá láhán kọ́mọ̀rọ̀ ànẹ́bí ṣùáyì iṣẹ́ ìyanu tọ́lọ́wọ́ ọba máa fún tí fi tọ́ka sí ipa nẹ̀bí ọlọ́wọ́ ọba ni in táwọn èèyàn rẹ̀ tí wọ́n bá ń rí pé ní in táwọn gbá pé ẹ̀ntọ́ bá ní nǹkan báyìí ó lè in tí wọ́n fi ń sàlfàárì pé ẹ̀ntọ́ bá tó kó serú bá rẹ̀ lọ́wọ́ bá máa fi gbé wọn dìde nítorí ìdẹ́lẹ̀ ànẹ́bí ọwọ́ adé pẹ̀lú tí wọ́n mọ̀ ṣùgbọ́n bí bá ti ń ṣe ti ẹ̀wọ̀n ní káì eléyìí yàtọ̀ sí tiwa nítorí àwọn àjọ ànẹ́bí ṣùháì ni pé wọ́n dáhùn tí wọ́n dá láhán tí wọ́n rò pé àwọn lè báyàn jiyàn bí ibi ká sọ pé àwọn tí wọ́n máa sọ pé àwọn ní philosophy of argument tí wọ́n bá ti wọ́n bá dúkọ̀ tí wọ́n bá ń argue by wọ́n gbé ọdún pin bẹ́ẹ̀ náà ní táwọn fi ń sàlùfáàrí nù ìdí ìdájọ́ pé wọ́n dìbẹ́tì pẹ̀lú anabi shuaib thoroughly wọ́n dìbẹ́tì lórí rẹ̀ pé báyìí báyìí báyìí ṣùgbọ́n ọlọ́ọ̀bá wá fún òun lọ́tẹ́ pé kọ́ bá ti dìbẹ́tì pẹ̀lú wọn àyàbí kí wọ́n yá ọmọ gbà látàrí agídí kìí ṣe pé wọ́n wà convince so wọ́n lélẹ̀ ni in ti ọlọ́wọ́ bá fún ànẹ́bí ṣùáìb nígbà tí ọlọ́wọ́ bá sọ pé kọ̀dìjá àtìkùn bẹ́yìn náà tún mi rọ̀bìkùn àwọn ẹ̀rí tó fojú hàn tó gbópan látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba ó ti wá bá yín látọ̀dọ̀ ọlọ́wọ́ ọba yín léè ti ń gá mọ̀ pé ilé ìkọjá tí a nìkan kàn lọ ti tírénì nǹkan tọ́lọ̀ bó gbé fún lá ó wu ọlọ́run ọba ló ṣe bẹ́ẹ̀ fún mi látàrí ilé ìgbà tó ṣe lé ọtẹ̀ síwájú ni fa'auful kaila wal mizan ẹ pé nǹkan àwọn àti gbogbo òṣùwọ̀n alkail Onani náà ni ìta fi mẹ́jọ nǹkan the same thing mizan ona náà scale ìta fi mẹ́jọ nǹkan ni ṣùgbọ́n àwọn nǹkan mìíràn tó jẹ́ pé irú normal scale láti mẹ́jọ rẹ̀ nǹkan mìíràn tó pé wíwọ̀n láwọn wọ́n ni tọ́sẹ̀lẹ̀ ni pé ọwà nù corruption tí àwọn àjọ anẹ́bíṣù àìbù se lórí pé wọ́n a máa dín òsùnwọ̀n kù lọ́lọ́kan ọ̀jọ̀kan náà yálà èyí tí wọ́n fabọ́ wọn ni yálà èyí tí wọ́n gbé sórí òṣùwọ̀n míì tí wọ́n ti náà ni wọ́n mọgbọ́n tí wọ́n dá sí ọ̀tọ̀ ní tọ́ ọ̀rà tọ́ sanwó rẹ̀ ọ̀tọ̀ ní tí wọ́n gbé fún ọ. gẹ́gẹ́ bó ti pọ̀ láwùjọ tiwa náà lé nì oúnjẹ tó fẹ́ràn oúnjẹ tútù tí wọ́n wọ̀n wọ́n mọ̀ bí wọ́n ṣe dọ́gbọ́n sí tí wọ́n bá fẹ́ yàn ọba débi pé ilé epo gẹta ń ro pé àárín gbogbo ẹ̀wọ́n sọ pé digital ni àti bàbá ńlá arọ́ ni tí wọ́n bá ṣe tẹ́ tí wọ́n ṣèbàjẹ́ wọn lókù débi pé àwọn tí wọ́n ń ro tátátá ń ro pé àwọn galọ́ ẹ̀ kí wọ́n jẹ́ sọ́ọ̀sì pé tí wọ́n bá ṣe gbogbo bí yòókù tí wọ́n bá ṣe ń tepo ní tí èsè ń tọ́ra wọn tàpọ̀ pẹ̀lú kọ́sẹ̀lẹ̀ ní mega station nnpc ba mélòó nù nígbà kan nílẹ̀ ìgan táwọn èèyàn lọ ra epo kó torí pé wọ́n ní epo skasu kámà tí ọ̀dá kí ló kọ́ rẹ̀ ẹja fara tí ká níbi tọ́jẹ́ mega àwọn èèyàn ra omi lépo èèyàn ra yóò ra full kó tó délé ọkọ̀ di kí ló kọ́ rẹ̀ àmọ́ ni in ta sọ fáwọn èèyàn in tí yọ ma rí pé lòun sanwó rẹ̀ in kọ́ lọ sanwó rẹ̀ in kọ́ lágbé fún ọwà nù tó common láàrin àwọn ará madian tọ́lọ̀ ọba ará nẹ́bí ṣùgbọ́n ibùsì léètọ́ jẹ́ pé ìwà burú gbáà ní gbogbo ìjọ tí wọ́n bá ti ń se bẹ́ẹ̀ ìjọ ó kálukọ́ bẹ̀rẹ̀ sí gbẹ́ra wọn lẹ́sẹ̀ débi pé tẹ́ẹ̀ bá fura tẹ́ẹ̀ bá sọ́ra yọ́ padà di normal yọ́ padà di tó kálukọ́ ti pẹ́ wọ́n náà kú mọ̀ pé kí è pé àwọ́sùnbìlá wọ́n sì kọ 100 bọ́yá kìíníkà èmi tí mo rà àti wọ́n ta gbogbo wá sì mọ̀ pé ètí kìíníkà ní bẹ́ẹ̀ normal torí pé a ti fi falẹ̀ àtijọ́ la ìlọ́lọ́ba fi sọ́nà alukọ̀rá ni pé wọ́ìlú lè mutọ̀ fìfì ìyá ọlọ́run ọba kọ́ máa jẹ́ ti àwọn ẹni tí wọ́n ń bu òṣùwọ̀n àwọn náà làwọn ta ni alẹ́dínà ìdàkítàlù alẹ́nàásì yẹ́sítà òfúnà ńgbà àwọn bá lọ rà wọn ìgbà kan yá àwọn jẹ gbogbo bí ó ṣe sọ mẹjọ àti tí wọ́n fi àwọn òṣùwọ̀n gbogbo ẹ̀mí ọ̀sọ̀ báyẹ̀ tó bá lọ rà ń bíi tí wọ́n wọ́n pẹ̀lú abọ́ ni

ọlọ́bọ̀ bá lè kíọ́lá ní aláyọ̀dúnnù ọláìka annahun maburusun leomin azim sáwọn tí wọ́n ń se lè sí wọn nígbàgbó òdúdó wọn ọ̀gbà lọ́kà àwọn pọ́lọ̀ ọbó gbé wọn dìde ń jọ́kà tuntun bí wọ́n tún sí gbogbo eléyìí tó ń fi nǹkan pa mọ́tẹ́ntẹ́ ẹjọ́ dòwò pọ̀ ẹlẹ́wà nù sábàbí tí ò fi sálùbáríkà lọ́pọ̀ nù táǹsì ẹ̀rì pé ẹ̀wọ̀n rí gbá ìsìn ríṣẹ́ ìsìn ríṣẹ́ ń kówó jọ ń kówó jọ lẹ́ẹ̀kan náà tọ́lọ́bọ́ bá tẹ ti báyìí ẹ̀ẹ̀kan ni torí pé ẹn tí ń bá dẹ́wò pọ̀ ibi tí ń tí ń tà tí ń rà kọ̀ jẹ́ni tí ń ẹn tí ń ra nǹkan ọ̀tọ̀ ni tó sanwó rẹ̀ ọ̀tọ̀ ni tó gbé fún àbí ń tọ́ lálébù ló gbé fún tó pa ni anabi sallallahu alayhi wa البايعان بالخيار ما لم يتفرقا فإن صدقا وبينا بورك لهما النبي صلى الله عليه وسلم ni àwọn oníṣòwò méjì tí wọ́n ń ta tí wọ́n ń ra láàrin ẹni tí ń ta àti ẹni tí ń ra Ànábì sallallahu alaihi wasallam òfin ṣẹ̀ríà ni pé a fún wọn ní ìyọ̀ǹda ṣẹ̀ríà ayọ̀ǹda òwò tí wọ́n ń seun wọ́n lè ti parí owó wọ́n lè withdraw wípé èyí tẹ̀ rà mọ́ máa lẹ́mí ẹ̀tà farapa kí wọ́n tó yá yálà tí kí wọ́n tó yá pẹ̀lú ara ni mufarapatul abdani ni àbí kí wọ́n tó yá ní gbóná wẹ́lẹ́ àwọn olùmọ́sálàyé rẹ̀ ó lè sọ pé sọ àti conclude tún bẹ̀ tí ń ṣe mọ́ anẹ́bísọ̀lá àìsílẹ̀mọ̀ wa fa in sọ́dàkà níbi wọ́n ti ń sòwò wọn tí wọ́n bá sòdodo wà báyìí ìntọ́ ọmọ pé àlébù ni ẹ̀ntọ́ ra kíní tó bá fi lè mọ́ pálébù ìwà ń bẹ́ ó ṣeé ṣe kó lòun ọ̀rà mọ́ àbí ó ṣeé ṣe kọ́ mọ́ra ní iye tọ́ra hàn ọmọ pálébù ni alẹ́sọ̀lá ìsẹ́lẹ̀mọ̀ tí wọ́n bá ilé ṣàlàyé tó yé máa fi bẹ̀rẹ̀ ìhìnmá sí àlùbáríkà sí tí wọ́n ń rà ẹni pé tí wọ́n bá ilé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kò ní ń bẹ̀ o tí ọba sì ti gbogbo tí ọba sì sálùbáríkà ń bẹ yóò parun ni ọlọ́ba wa sọ pé aláyọ̀dúnnù ọláìkà anáhùn bọ̀bùrù òṣùn liyomin azim sẹ́yìn tẹ́ ń dí ó sùn wọn sẹ́ẹ̀ rántí ni sẹ́ẹ̀ gbà ni ìpéjọ kan bẹ tọ́lọ́wọ́n láti ìjọ náà annabi shu'aib alayhi salatu wassalam in wọn sọ fáwọn èèyàn rẹ pé fa'auful kaila wal mizan ẹ pé gbogbo òsùnwọ̀n tẹ́ẹ̀ fi wọn ká fáwọn èèyàn wà látàbù kọsùn nasa àṣìyà ahùn ẹ má sábò sí fáwọn èèyàn látara pé kẹ́ ẹ dín òsùnwọ̀n kù tí wọ́n rà ọ̀tọ̀ ni wọn ẹ má jẹ bẹ́ẹ̀ o wàlá tufsidu fil ardi ba'da islahiha alfasad ẹni larubawa fún corruption ó ní wàlá tufsidu fil ardi yẹn ni pé ẹ má corruption lórí ilẹ̀ báadẹ ìsìlá ìhà lẹ́yìn gbàtà tó sí ti wá lórí ilẹ̀ akàlẹ́yìn ọ̀kan náà àwọn asíwájú rere ní torí pé aburú ti ń bẹ níbi irú wà bàjẹ́ bẹ́ẹ̀ òun náà ni pé táwọn èèyàn bá wà nù gbígbé àlàáfíà àti lọ síwájú àti fọkànbalẹ̀ gbára tí ìwà àbàjẹ́ ti se corruption bá ilé bọ́ sáàrin wọn kí wọ́n tó bọ́m̀bẹ̀ yọ pẹ̀ kí wọ́n tó bọ́m̀bẹ̀ yóò sì kí ni ọ̀nà ó dì torí pé aburú rẹ̀ ní pé í máa jẹ́ kí àwọn kan ó dìde nínú rẹ̀ fún orípa àwọn olè sẹ̀mí àti pẹ̀lú corruption ẹni pé in ti se wánú lórílẹ̀-èdè lónìí àti bí àwọn èèyàn sínú corruption táwọn gan ti di ẹ tí corruption ti di ẹran àtẹ̀jẹ́ wọn wọ́n rò pé kò possible kò wà lọ́jíkù káwọn ọmọ lè serú kiri ìdí ní tó fi gbogbo àwọn ànẹ́bí ọlọ́run inú tí wọ́n wá bájà ó náà ní fasad ìbàjẹ́ lórí ilẹ̀ ìlànà bí ṣùgbọ́n ìbùnà sọ fáwọn èèyàn rẹ̀ wọlá tó sì lú fi àrùn bá dẹ̀ ìsìlá ìhà lẹ́yìn ìgbà ti túnlẹ̀ se ẹ má wàá sí ìbàjẹ́ lórí rẹ̀ àwọn afọ́ni tefsir ni lópin ìgbà tọ́lọ̀ ọba ti fi lè rán àwọn ànábì rẹ̀ torí pé ọlọ́ọ̀ba kì í dìde àyàfi kọjẹ́ páwọn àjọ kan wọ́n sì kankan tọ́lọ̀wọ̀ bọ̀ fẹ́ ìdí ni tọ́lọ̀wọ̀ fi ráwọn òjíṣẹ́ sí wọn kí wọ́n lọ sàtúnṣe wọn táwọn òjíṣẹ́ bá wá ti jíṣẹ́ tán tá a ti máa ń tọ́lọ̀wọ̀ bá se léèwọ̀ aburujá e lọ́wọ́ jẹ́ lẹ́yìn ìgbà náà ká tún wá tẹ̀síwájú ká máa se tọ́lọ̀wọ̀ bọ̀ fẹ́ wọn wọ́n bilẹ̀ jẹ́ ẹ má ṣe bàjẹ́ lórí ilẹ̀ lẹ́yìn ìgbà tátúnṣe ti wá o dáàlìkùn khairun lakum eléyìí tẹ́ ẹ bá mú ṣe níṣẹ́ tẹ́ ẹ bá tẹ̀lé tí mo ti sọ fún nípa àwọn òfin ọlọ́run nípa kẹ́ ẹ má dín òṣùwọ̀n kù nípa kẹ́ ẹ má ṣe bàjẹ́ lórí ilẹ̀ tẹ́ ẹ bá fi ṣiṣẹ́ tẹ́ ẹ tẹ̀lé tí mò ń wí ilé ló fi jí oore fún yóò in kún tún mìnínà tẹ́yìn bá jẹ́ olùgbàgbó òdòdó tí máa ní bára ìjókò lọ́kàn yí ẹ̀tẹ̀lé tí mo wí nígbà tí annabi shu'aib alayhi salatu wassalam sọ fún wa pé gbogbo ẹni tí ó sì bàjẹ́ lórí ilẹ̀ gbogbo ẹni tí ó dí òsùwọ̀n ìmáni rẹ̀ ló kù díẹ̀ káàtó kọ̀bá àkéjú bẹ́ẹ̀ lọ pé mùsùlùmí lòun ìmánì ri òkú tó wà láì ìmánì rí òkú tó torí tí ìmánì bá kún tí ìmánì rẹ bá pé dájúdájú ọgbà pé kọ́ ọyẹn jẹ kò lè sọ́dún lówó bu ẹ̀tọ́ ẹnìkan kò lè sọ gbogbo ẹni tí ń bá ń sọ kó worú tí àwọn àjọ ànẹ́bí ṣùáìbù yìí se sóhun náà bá wọn kópa nù rẹ̀ àbí wọn kópa kọ́dà àwọn olùmọ́ni ọwà nù tàtfíf o náà ni pé kéyàn ò gbowó sẹ́ rẹ̀ pé ó sì fẹ́ síṣẹ́ láàbọ̀ ọwà nù tàtfíf síṣẹ́ pín ọfẹ́ gbowó rẹ̀ pé ṣùgbọ́n fọ́fẹ́ ṣiṣẹ́ pé yálẹ̀ tí ń sisi ọwọ́ ni àbẹ́ tí ń sisi oṣù yálẹ̀ tí ń sisi ọwọ́ ni àbẹ́ tí ń sisi oṣù kò sí ètítọ̀ tí fífi ẹ̀wọ̀ bẹ̀ iṣẹ́ tí wọ́n gbé fún ni májẹ̀mú iṣẹ́ tó gbá ni kì í bìkítà kó tó máa rò lárò tó rò pé ṣé mo ṣiṣẹ́ yìí ó pé àbí ó pè. tẹ́ ẹ bá rí ti ń jà ọ̀rọ̀ owó tiẹ̀ ló dé kò ní bínú wípé òun ò ṣiṣẹ́ tọ́ yẹ kó àà ibi tọ́ ẹ bá ti rí tọ́ da wàhálà alẹ́ oní pé ẹ̀tọ́ tiẹ̀ òun ò fún òun ò sì níbi ra rẹ̀ sóhun sẹ̀tọ̀ tí wọ́n gbélé òun hum ńgbọ́ bá dìbì ẹ̀tọ́ tí wọn àwọn ẹ̀tẹ́ màá mi yọ́ ma ké ní pé wọ́n dùn mí lẹ́tọ̀ òun sì ní fura pé àwọn ẹ̀tọ́ tó wà lórí tòun tóun ti fìfà rẹ̀ ń kọ́ gbogbo ẹlẹ́ bẹnu tàfí in tí ó jẹ́ alẹ́ sàtúnṣe imani ni inú fi sọ pé nkún tún mú mi nínà bí wọ́n bá gbọ́n sí àbí wọ́n bá gbé sí ọwọ́ fún ọ kò nídìí kò níbi kọ́sẹ̀ dúró lé ọ kọ́ máa supervise rẹ kọ́ máa mọ́nítọ̀ rẹ ṣe ń ṣiṣẹ́ ìyàbí là ìwọ fi ara rẹ sọ́ndà supervision lọ ipò ọlọ́ni ń sọ ọlọ́ni ń wù ọ àpẹẹrẹ pé imani ṣe kí ni o imani ráyè jókòó lọ́kàn rẹ nù ọlọ́bọ̀ bá lè jọ ní. توعدون وتصدون عن سبيل الله من آمن به نعم. من آمن به وتبغونها عوجا نعم. واذكروا إذ كنتم قليلا فكثركم نعم وانظروا كيف كان عاقبة المفسدين ọlọ́bọ̀ọ́bà àlejò alátúnwá sọ orísìí mi inú corruption tó wà láyé annabi shu'aib alayhi salatu wasalam láàrin àwọn madiyan ó ní wà látàkùrù bí kúlè siratin tuwa ìdúnà wata sùdúnà an gbogbo ẹ̀mí wọn lórí tí gbọ́dọ̀ sí ń tẹ́ ń wata sùdúnà à ń sàbílì là kẹ́ẹ̀tún á máa kọjínà àwọn èèyàn níbi kí wọ́n tẹ̀lé ńtọ́lọ̀ wọn bá ṣe lófin eléyìí náà wà nínú tí ọjẹ́ wa bàjẹ́ ti ń ṣẹlẹ̀ láàrin àwọn ìjọ ànẹ́bí ṣùáì àwọn ará madiyan àwọn olùmọ́ni wà látẹ́kùn ìrúbi kúlẹ̀ sèrọ́tì apákanú àwọn olùmọ́ni ọwọ́ àánú tí wọ́n ń se ní pé wọn a máa dáná awé rọ̀bìrì wọn a máa dáná tú ìdúnà wọn gbé nǹkan àjá olóró wọn nà tí wọ́n bá fẹ́ gbà tọwọ́ rẹ̀ sóòmù wá wá ní àbí dánù àwọn àfá ń pẹ̀lú ju wọn ní kọ́dà kìí tó gbé nǹkan àjò olóró lásán káwọn kan kọ́ kóra wọn jọ wọ́n rí pẹ́tọ̀ ọ̀nà yíò highway ni àbọ̀nà yóò ọ̀nà táwọn èèyàn sàgbà ni wọ́n á máa má gbèjì dínà ìpẹ́tọ̀ owó kan wà tó gbogbo ilé wa bi débi pé ẹn tí ọba kọjá ẹn tí ọba sanwó tí wọ́n ní ọ̀sán bákan méjì inú kí wọ́n kó nira bá àbíkọ padà lè tó jẹ́ kókò sẹ́ntí ọmọ lọ tí ó lò wọn wọ́n ní tí mo travel lọ sàlẹ̀ adébí àyíká tí wọ́n tún ọ̀nà yẹn àwọn èèyàn wá lúgbà bí abúlé kan báyìí bí òkú báyìí ọ̀nà náà ni ìbẹ̀rẹ̀ àwọn ọkọ̀ wọn ń gbà àwọn aráàlù àwọn ọ̀dọ́ mẹ́bà bí wọ́n ti gbéjì sọ́nà wọ́n sì lẹ́sẹ̀ ẹgbẹ́ àwọn èèyàn máa sanwó kí wọ́n tó gbéjì kó lọ́nà kan kọjá nílùú tó lọ́ba tó níjóyè nígbà tí ò sófin lórí iléèdè mọ̀ mú wa ọwọ́ aburú kátólẹ́ ń tọ́ gbá sọ̀wọ̀ tọ́gbàṣẹ́ ìjọba pé kó fáwọn èèyàn ní protection ní ó tó gbówó lọ́wọ́ wọn tó kọjá gbélé nìtò àwọn ṣùgbọ́n o tó ìdúnà wọ́ta sùdúnà à ń sẹ̀bí lìlá ẹ sì tún máa àwọn èèyàn láti tẹ̀lé tọ́lọ̀ wọn bá fẹ́ wípé inú in tí wọ́n ń se òun náà ni pé gbogbo ọ̀nà tí wọ́n mọ̀ fáwọn èèyàn lè gbà tí wọ́n fi lọ bá ànẹ́bí ṣùháìbù láti lọ gbọ́ wá sí gbogbo ẹ̀wọ̀n lọ dènà dì wọ́n wà máa wọ́nu àwọn èèyàn wọ́n mọ̀ tẹ́rẹ́tì wọn pé tọ́ ọba ilé gbanti ń wí á gba ẹ̀mí rẹ̀ ọlọ́njọ́ padà wákà gbọ́ pé kó kárí pé ọkàn rẹ̀ ti mú ti ń sọ wọ́n máa wọ́n ń dẹ́rùbà àwọn èèyàn bẹ́ẹ̀ lórí pé wọn ò fẹ́ kọ́ gbọ́tọ̀ lọ lórí pé wọn ò fẹ́ kọ́ gbọ́tọ̀ lọ wọ́tàṣù dúnà à ń sẹ̀bí ìlà ẹ̀ ń kọ́ dínà àwọn èèyàn máa ń á láti tẹ̀lé lànà ọlọ́run gbogbo ẹ̀ bá gbọ́ bá gbọ́ kọ́dà wọn a máa bá débi pé àwọn wọn sagbátẹ̀ ẹ̀rù lórí ti ń fẹ́ ṣùgbọ́n ní rọ́ ni ẹn tí ọba wá dúó kóhun ó ṣètọ́ lòun àfún lẹ́mọ̀ tí mọ́ lókàlùkú wá ó ní freedom of worship freedom of kìníkan freedom of kìníkan kí wá ló dé bí ti sẹ̀rẹ̀ lórí pẹ̀lú ni aláà ní freedom of kílókọ rẹ̀ ẹn tí ọwọ́ pátá lóbìnrin àti kọ́múnìkan tí ó gbé jáde wọ́n ní ẹ̀tọ́ rẹ̀ ni ẹ̀fí ilẹ̀ nìkan mọ́ mọ́ ẹ̀tọ́ sí lóòwò bóòwò ara rẹ̀ owó gbogbo ara rẹ̀ wọ́n lélẹ̀ àfaramọ́ ẹ̀ntọ́ fẹ́ ṣe tọ́lọ́ wọn pò lẹ́mọ̀ òun ọ̀fara ni àmẹ́ntọ́ fẹ́ sẹ́lọ̀ òun ó tún ní skies your limit ìjọba lè ṣe di ọmọ ṣe lọ gbogbo ilé inú ti sẹ̀lẹ̀ lásìkò àdínábíṣọ́ àbálẹ̀ ìsọ́lá tó ìdúnà wọ́n ti sùdúnà na lè man amana bihi wa tabghunaha iwaja ona olon ilana tolon lewa so din to je pe ka tele odi nira ku en to fe se gbogbo policy ti won gbe kale gbogbo en to ba lohun o se se inira ni odi fu de gbe amoru ko se bo se mura isu si le si se ejoba se mura ara isu si ba si ejoba mu won wa fun le pẹ̀lú àwọn òkú tó lè jẹ́ pé kò ní ṣe pẹ̀lú kan iṣẹ́ tó fẹ́ kò ní pẹ̀lú rẹ̀ ọpọlọ rẹ̀ la nílò àmọ́ ìmúra rẹ̀ torí pé kí ni o kí wọ́n lè bá fúnlẹ̀ máwọn tí wọ́n bá ń ṣe wà láì tí wọ́n kẹfẹ́ jẹ lérè nù wọ́n pé torí ọbalẹ̀ ẹgbàyàn báyà ohun àti kọ̀mpútà ní báyá bí wọ́n bá fi sí gan tí láti wọ́n bá ti bẹ̀rẹ̀ sẹ́lá aago mẹ́jọ àárọ̀ títí di aago mẹ́rin báyá kò sẹ́ni kankan tí ó sẹ̀ wá bá ibi ọba jókòó sí náà ni nídìí kọ̀mpútà rẹ̀ wọ́n lọ jáde wọ́n wẹ́ẹ̀wẹ́ rí rẹ̀ first class ló mú jáde kọ̀mpútà sí wọ́n láwọn ò lè fúnṣẹ́ torí ìmúra rẹ̀ torí kíni kí o torí kíni torí pé wọ́tẹ̀ gbogbo náà kí wọ́n se ìlànà ọlọ́run ọba tó ń tẹ́lẹ̀ òun kó di ìnira fún un ẹni tí ọba ní imani ó sì tètè sọnù anabi sallallahu alayhi wa sallam anabi fi wá pé ẹni tí ó padà sẹlẹ̀ nígbẹ̀yìn ayé tó fi jẹ́ pé almutamasiku bìdí nìyí kalkabidi alajamra ẹni tí ó gba ẹ̀sìn rẹ̀ mú tí ó di ẹ̀sìn mú pé ẹni ní ń ni mo fẹ́ se. wàláyé ọ́dà ẹn tó gbá ògùn ni sẹ́pẹ́ tó gbá ògùn náà mú tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí ń jò kéèsè ìnira kéèké ní ọmù bákan méjì ni inú kan ọ̀fara dá ìnira hùn tàbí kò sì sọ́ọ̀lẹ̀ bẹ́ẹ̀lẹ̀ sí ọ́dà inú káwọn èèyàn ó sùúrù lórí pé ẹ̀sìn bá ní èmi lèmi náà sì tẹ̀lé àbí kí wọ́n sì torí pé àwọn ẹni tí ẹ di nǹkan nira gbogbo ẹni tí sẹ́sìn yóò di nira fún yóò di nǹkan yẹ̀yẹ́ yóò di nǹkan mùsíbà kọ́dà débì kan lórílẹ̀-èdè kọ́lọ̀mọ́tò jẹ́ àríru àbúrú bẹ́ẹ̀ tó wà láyé àwọn ibìkan wà ní government parastatal débi pé lópin ìgbà tó kọ̀ rẹ̀ bá ti ń jẹ́ mùsùlùmí ò lè kọjá àbí ní nàìjíríà wà ilé àwọn ìjọba wa náà lópin ìgbà tí bá ti ń jẹ́ mùsùlùmí ààrin sẹ́ ń se ìsìláàmù kìí se ìsìláàmù ń kírun kò kírun ọ̀darùn gbà sí ọ̀fàrùn gbà kò sí tó fẹ́ kà wọn sẹ́ mùsùlùmí ni báńdìrì rẹ̀ ọ̀gbọ̀dọ̀ kọjá bí kọ́dà kọ jẹ́ pé òun lọ gá níbi sẹ́wọ̀n wọ́n fún báńdìrì lópin ìgbà tó bá jẹ́ pé ẹn tó wá lórí àga ń consider as threat débi kọ́ bá débi pẹ́ lórí kó sóhun ní sẹ́sìn báyìí òun ọ̀sà jẹ yóò mú yóò sà jẹ yóò mú wọ́n bá débẹ̀ wọ́tàbùkún ha ìwàjà ẹ̀sùn ẹ̀sìn nǹkan nira fáwọn èèyàn ọ̀kan náà àwọn àfọ́ oníṣẹ́ sírí àsìkò ó ní núurú musíbà yìí ipe káwọn èèyàn nǹkan nira onírú rẹ̀ náà kama ya kúlù dọ̀lúnà fi hádà zaman gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ti sọnù bí wọ́n máa ṣe sọ lásìkò yìí ni pé hádà dín láyàn tọ́bí kùmọ́ aláàkùn ẹ̀sìn yìí kọ̀ bá làákà ìmù ètò ni lọ́jíkì lò ṣe lọ́jíkì tí ó sẹ̀ sí màlẹ́ lọ́pọ̀ náà ló fi ẹlòmíì gan pẹ̀lú ọkọ̀ pòun náà tẹ́sìn náà ni ìní ó sì fi máa láákà ìdá ìṣọ́ ọlọ́run ọba nù àfáàní gbogbo ilé ń bẹ́nu pé wọ́n tẹ̀gbogbo náà ha ìwàjà ẹ̀sìn ọlọ́ ẹwà sọ́dí nǹkan nira wà láì ṣe ní láàánú ọ̀fẹ́ lè gbomijé lójú yàn kéèyàn ò tún máa mọ kílẹ̀mù pàápàá lòun ṣùgbọ́n gbogbo wà àti tiẹ̀ bó ni wọ́n ó ṣe fúnlẹ̀ máwọn tí wọ́n ń tẹ̀sìn kí wọ́n mọ̀ sọ pé àfáà ah, lò kọ́ mọ̀ sọ pé eh, ìjáàbù tẹ́ ń gbé ká gbé ìranù lélẹ̀ o. àdìláì wọn iná ilé ìrọ̀ àti ìtọ́gbọ̀n gbogbo eré lọ wá kọ́mọ̀n wá pírífẹ́ lásìkò ẹran tí ọ̀ ìbẹ̀rẹ̀ ọlọ́wọ́n ba lórí yín tó pọ̀ ìkúntùm fàkàtàrọ̀kùn ẹran tí gbà tọ́jẹ́ pé ìwọ̀nba wúrú lẹ́wà ẹ̀ pọ̀ fàkàtàrọ̀kùn ọlọ́run ọba ọba àlékè ọlá wọ́n ní kẹ́ ẹ bí sí kẹ́ ẹ rẹ̀ sí kẹ́ ẹ ló ń kà inú dẹ̀rọ ọlọ́run ọba lélẹ̀ lórí yìí wọ́n dúró kẹfà wọ́n sọ fún ẹ wá wòye sí o ẹ máa retí o kí ni jẹ́ ìgbẹ̀yìn àwọn òbílẹ̀ jẹ́ lórí ilẹ̀ kí ni tí ó gbẹ̀yìn wọn àwọn àjọ àkọ́kù ti síwájú kí ni tó gbẹ̀yìn wọn nítorí ìdí eléyìí in tó jẹ́ ìdájọ́ tọ́lọ̀ wọn bá se fáwọn ẹni tí wọ́n bilẹ̀ jẹ́ lórí ilẹ̀ tẹ́yìn náà bá sọ́ra yín ìdájọ́ òun lè bà lẹ́yìn náà lórí o alamnuhulikil awwalin ثم نتبعهم الآخرين كذلك نفعل بالمجرمين الله بابا عليك ولاني ìdáwọn ẹni àkọ́kọ́ tí wọ́n bilẹ̀ jẹ́ lórí ilẹ̀ tí wọ́n sèbàjẹ́ lórí ilẹ̀ ìjà àpá wọn rùn sí wọ́n jagbára ọlọ́run ọba lọ ni ọlọ́run bá dá sí rí àrùn tiẹ̀ fún wọn súnmọ́ ní tìbí ìhùn mọ́lá àṣírí àwọn ẹni tí wọ́n wá lẹ́yìn wọn náà tí wọ́n sé gbogbo wọn la rí àdéhùn ọlọ́run bá pé bẹ́ẹ̀ láti fún gbogbo kò kí ẹ̀dà ànábì ṣùgbọ́n wọn sọ fáwọn èèyàn rẹ̀ ipe ẹ̀jẹ̀ kí gbogbo eléyìí kó tó yín ní wáàsì ẹran ti tẹ́ ẹ̀ bá ṣe ẹ máa retí ìyá ọlọ́run ọlọ́bọ̀ bá ọlá ní náà. wà á ń tọ́ ìfàtún أرسلت به وطائفة وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا نعم وهو خير الحاكمين النبي شعيب ني ọ̀rọ̀ الله لم ti يوم. fún الله ọ̀rọ̀ ọlọ́run ọba lèmi ti jíṣẹ́ fún wọ̀nyí kánà tọ́ ìfàtún mínkù ámànú bí lẹ́dí òrùsìtì bí tọ́ bá jẹ́ pé apá kan nù yí wọ́n gba ń tí ọlọ́run ọba fi rán mi wọ́n gbà bọ́ lódòdó mo ṣe wáàsì fún wọn wọ́n ronú pìwàdà wọ́n sì ṣàtúnṣe kó rí bẹ́ẹ̀ wọ̀tọ́ ìfàtún lẹ́mìnú a sì rí apá kan nù wọn lé tọ́kọ̀ wọn ọ̀tẹ̀lé àwọn kan gbọ́ wá tí wọ́n múlò àwọn kan gbọ́ wọn ò múlò kì í ṣe nǹkan àjà ó ní fásbìrì kí gbogbo yóò se sùúrù àtẹ́ntọ́gbà àtẹ́ntí ọgbà ẹsẹ sùúrù hátà yáhùkúmà láhù bẹ́ẹ̀nàna ó dìgbò ọlọ́run ọba bá se ẹsẹ sùúrù títí tọ́lọ̀ ọgbó fi se ìdájọ́ láàrin ní àtẹ̀yìn ọlọ́run ọba máa tí ó fàwọn tí wọ́n ẹni tó bá ṣe tọ́lọ́ yọ pàdé rẹ̀ ẹni tó bá ṣe dàkejì náà òun náà ẹ̀sán rẹ̀ ò ní lọ lásán. abu hayyan ọ̀kan náà àwọn àfọwọ́ni tafsir ó ní gbólóyìn gbólóhùn tó dáa gbáà ni nígbà tá à ń bá ń sọ̀rọ̀ bí ìgbà tó jẹ́ pé a fẹ́ máa fọ̀rọ̀ wérọ̀ tó ń gbìyànjú àti sọ tó ń jòdòdò fún yàn ṣùgbọ́n tó ń fẹ́ yí nírọ́ àbí tí ń ṣe iyèméjì. kìí ṣe ń tọ́ bàjà sí kó ṣe sùúrù òdodo ọ̀padà hàn ìwọ́n tó ṣe ń ṣe wáàsì ìwọ́n náà ṣe sùúrù má para rẹ lórí pé gbogbo bí mo ṣe sòdodo fún tẹ́kọ̀ á tẹ̀lé ọ̀ràn àyàn tiẹ̀ ni pé kó fún tọ́ba wa yẹn pé tọ́ ká wá sùúrù ká máa wò ká máa wò bọ̀ ní bẹ̀yìn ẹ sùúrù tọ́lọ̀ bó fi láàrin èmi àtẹ̀yìn ó ní wọ́wọ́ khairul hakimi sọ́lọ́wọ́n bọ́ bá alékẹ́ ọlá òun lọ́ba tó fi lóore dùn bí ká ṣèdájọ́ tẹ́ ẹ bá tẹ̀lé ẹni tí mo wí ẹ̀rìn tí ó padà jẹ́ ẹ̀sán yín o yálà látàyé ń bí abódìgbọ̀ ẹ bá déwájú ọlọ́run tẹ́ ẹ bá sì kọ̀ tẹ́ ẹ tẹ̀lé náà tẹ́ ẹ kọ̀ jálẹ̀ tẹ́ ẹ tẹ̀lé tí ẹ gbọ́ ní wáàsì ẹ̀yin náà ṣe sùúrù ìtọ́nà ọba sí ládéhùn pé ọba yín náà ń bọ̀ قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين آمنوا والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال أولو كنا كارهين الله بابا عليك ولا نبات النبي شعيب سبقواتي قال الملأ àwọn abẹnugan àwọn gbajúmẹ̀ ẹ̀dá láwùjọ rẹ̀ ẹ̀rí pé láti gbàtà ti ń bọ̀ anabi nuhu mọ́láwù náà ni anabi shuaibu anabi hudu mọ́láwù náà ni anẹ́bí sọ́lú àwọn mọ́lẹ́wù náà ni àwọn abẹnugan àwọn gbajúmọ̀ àwọn náà fìtí náà wọ́n máa pọ̀jù níbi wáàsì àwọn wọ́n máa kọ́kọ́ jẹ́ obstacle fún wáàsì torí pé àwọn rò pé sẹ́rù ilé ìlọ ọjọ́ máa sọ pé táwa ń sí àwọn ò ní ara rẹ̀ ní ti mú àwọn ọmọ sẹ́rù rẹ̀ náà irú lágbájá honorable kini kan bẹ́lẹ̀ right honorable kini kan bẹ́lẹ̀ kọ sọ̀rọ̀ ṣe wọ ìwọ ìwọ náà àwọn ọmọ akọ́kọ́ jẹ́ obstacle fún dáwà torí pé ọ̀pọ̀ meede tọ́mọ èdè ènìyàn bá ti rí pòun jẹun yóò tán òun jagbára tó tí tí ó lò lọ ọba gan ọ yẹ kí òfin ọlọ́run tẹ̀lé fẹ́ إن الإنسان لا yatgha an ra'ahu istaghna mede ni ama koje enu ala ama tapasu fi olohun to ba ri ko lo ba bukun olowo lo oni ko lọba sọ pé qala al malawu àwọn abẹnu nínú ìjọ annabi shuaib àwọn ará madian alladina stakbaru àwọn ẹni tí wọ́n ṣe ìgbéraga ìgbéraga lórí kíni ìgbéraga lórí ipá ò àwọn aláàmà àtẹ̀lé tó ń wí àwọ̀ irú èmi irú èmi máa máa tẹ̀lé irun tí lágbájá ń wí inú wọn bá lanu wọn fọ wọn ni lanúkùrì jannaka wàláhì á lè ọ jáde báwa la nìlú àwa ni agbára ń bẹ lọ́wọ́ wa lanúkùrì jannaka yá ṣùáìbù ìrẹ́ ṣùáìbù wàláyé àlè ọ̀jáde inú ìlú yìí kẹsẹ̀ wá ní káwọ́ wàlàdí na àmànù máàkà ní kàríyẹ́tì ni àtàwọn tí wọ́n gbọ́ ọ̀gbọ́ gbogbo ẹni tó bá tẹ̀lé tẹ̀lé tó ń wí àwa lọ́mọ á sọ pé táǹsì ọ̀bà mu corruption ìwọ ta ni ọ àtẹ̀ntọ́ bá tún lè tẹ̀lé ọ gbogbo yín pátá lálẹ́ àbí o ẹni option kan péré awulata ọdún na fi millatina àbí kẹ́ ẹ̀ ti padà kẹ́yìn náà máa wá sí ntànsì option mẹ́ta lọ́yẹ̀ wọ́n fún wọn nígbà wọn ti sọ pé àbí kí wọ́n lé wọn tàbí kí wọ́n se kíni o kí wọ́n se tí wọ́n ń se àbí ẹ̀ sì dákẹ́ ẹ̀ máa se nǹkan yín ẹ mọ́ pẹ̀lú mímọ̀ àmọ́ wọn fẹ́lẹ̀ wọn wọn fẹ́lẹ̀ torí pé níta ti sọ̀rọ̀ afáìbùnú kan yìí mi ò náà ní sẹ́ńbì o ipa rẹ̀ tí wọ́n bá ń tèbàjẹ́

torí pé àfi ibi corruption ọba ti lágbára ní fight back gbogbo ọ̀nà táwọn náà bá ní tí wọ́n fi bàjá inú wọn sí ilá wọn aráṣọ ẹ̀bùn sí yìí o kí lọ́kàn bá wọn pé intense ìbílẹ̀ jẹ́ ni corruption ni intense inú wọn gbógun ti. قالوا يا شعيب ما نفقه كثيرا مما تقول وإن إنا لنراك فينا ضعيفا نعم ولولا رهطك لرجمناك نعم وما أنت علينا بعزيز إن بك القرآن الصفوة كون بارك النبي شعيب السواس ẹni táwọn èèyàn táwọn àpá sọ pé iṣẹ́ ìyanu tọ́lọ̀ wọn bá fún náà ni kọ́ dá láhán kọ́ mọ̀rọ̀ sọ kọ́ má gbé kalẹ̀ kọ́dá wọn mọ̀ pa nẹ́bí ṣọ́ẹ́bù ní khatibu ambia bíbi tàbá ní khatibu

wọ́n iná lánàá lọ́kẹ́ fi náà gba ìfà àwọn wa pé ó lágbà ó sí ní kankan àwọn abẹnugan wọn sọ bẹ́ẹ̀ tàbí àwọn lówó wọn nípò ìwọ́n tó ní kankan ọmọ jẹ́ nkankan èyí ma alágbádá tábàtẹ̀ ní tábàwò ti bàbá ẹ̀ mọ́ ọ̀la èyí sọmọ làkásígbè tábàtẹ̀ nípò bàbá rẹ̀ yóò jẹ́ àdọ́ dáàbò wọ́n tuka bẹ́ẹ̀ bá ṣe páwọn kọ̀ọ̀kan tàà rí pé wọ́n sùúrù bú ọ́ tẹ́tọ́ jẹ́ pé tàà bá ṣe nǹkan fún ọ lè jẹ́ kí lò tú bọ́yá nù wọn kọ̀ọ̀kan ọmọ alágbádá náà ń tẹ̀lé ọ a máa tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ọmọ àlàkásẹ̀gbẹ̀ náà wà nù àwọn ọmọlẹ́yìn rẹ̀ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ni lọ́rọ̀ jàmùnáka a bá sọ ọ́ lóko parí ẹ máa wọn nǹkan inú hikimọ̀ ọlọ́ ẹni tí wọ́n rò pé ọ̀jẹ́ kankan oníṣòògùn táwọn abẹnugan ń wò pé kìíní kan ọlọ́lọ́ bá máa ń lò hamilton gan ti dàgbà sínú corruption nítorí ọ̀fà ti corruption kò ṣeéṣe ẹni táwọn ń wò pé azizu ìgbẹ́ tábàtẹ̀ nírú lágbájá nírú làkásẹ̀gbẹ̀ ni ìbọ́kọ̀ kan náà ló kún wa nítorí ẹni tí ìbáwá ti sára wọn àwọn kàkó threat inú mọ́ta alẹ́ nàbí aziz kí sí pé ojú agbára wa lọ inú wọn sọ ń bí pé lanukrijan naka ya ṣù'aibu walladi na amanu ma'aka min ƙaryati na aulata udun na fi millatina ilẹ̀ annabi ṣù'aibu a lè ọ jáde kó nù lù ìwà àtàwọn tí wọ́n tẹ̀lé kìí ṣe bí táwà wà lókè àmọ́ wá sọ ọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ọmọ ase wáàsì tabantawansi iná líláì wọn iná ilé yọrọ tó kọlọ sáànù wa tí bàjẹ́ bá di táwọn èèyàn gbé wọ̀ bí ẹ̀wù tọ́jẹ́ pé làwọn aṣíwájú gan fi ń sàlfàárì ó ń wáàsì rògbò ọ̀rẹ́ wa kan lọ sí wáàsì ń bì kan àwọn ẹni tí wọ́n dá àwọn ọmọ ẹkẹ́ àwọn afárá ni o ẹni ẹni sọ fún fúnra rẹ̀ ó ní wọ́n sọ pé ah ìwọ́ se wáàsí nǹkan báyìí láwùjọba ó sì lọ láyọ̀ àwọn bọ̀ yọ wáàsí kí náà ló se wáàsí pé sí náà dá wọ́n láwọn wá lágbádá láàrin àwọn lágbádá ló ti lọ se pé sí náà dá ó sì lọ láyọ̀ ìpé àbọ̀ ó ti se àti sí pé bọ́yá lè délé torí pé kí ni torí pé lágbádá ọwọ́ wọn ìlànà bí ṣùgbọ́n ẹ̀bùn náà kojú ń bí

láà ẹni tí ń se tọ́lọ̀ yìí bẹ̀rù kù wà láì tí ń sọ tọ́lọ̀ kọ̀yọ́ bẹ̀rù kù tẹ́ ẹ bá lé wọn jáde kó núùlù sẹ́yìn ni wọn mọ̀ sí dáwọ́ àwọn ọmọ yìí kan náà àwọn aṣíwájú ńgbà tó ṣe wáàsì tọ́ta báwọn abẹnu gan wọ́n bá mú wọn tì mọ́lé bí wọ́n mọ́lé inú ẹ̀wọ̀n náà ni tuntun ṣe nígbà àwọn bàbá ìfọ̀rọ̀ gbogbo àwọn tí wọ́n wà ní ẹ̀wọ̀n tó ti gba tí wọ́n ní káwọn èèyàn ọmọ gbàǹtà wọ́n á dúró wọ́n jíròrò pé kíláàsì ṣe fún gan àwọn kan ní ẹ lè kólu àwọn kan ní ẹ pádánù gẹ́gẹ́ bá àwọn kèfèrí mọ́kàtí jíròrò pé bóòlù àwọn sáà nàbí sí tó bóòlù láàsì sí apákan nù wọn wọ́n ní ẹja pa àwọn kan ní ẹja lè dànù wọ́n rò pé bóò láti sí wọ́n á ń sọ fáfá yìí kàfá wa ni ẹmọ́ òlẹ̀ dára yín láàmù ó ní mọ́wù ti ṣàhádà bẹ́ẹ̀ bá pa ṣàhádà mò sí ìpàdánù bẹ́ẹ̀ bá pa mí mo kúkú sójú ọ̀nà tọ́lọ̀ nílé tí mo ń gbádùn agbẹ́kọ́ lò ti torí bí ẹ̀fì mi sálì jáde náà bẹ́ẹ̀ bá sì tì mí mọ́lé pé ní wàhábsì ó ní mo tún fi ráyè tí ń tù súnmọ́ lọ dáadáa ni kókó pàǹtí wàhálà wá sí àlọ́ àmbọ̀ gan ìgbà tó yóò fi ka kọ̀rá ní tó yóò fi sàzíkà rẹ̀ gan gbà mí má sí ó ní mo tún ráyè èmi ọ̀ṣọ́ọ̀tì ẹ sì mi lọ gbogbo bí ẹ bá lé mi lọ lópin ìgbà tí ń sẹ́mi bá wà bẹ́ẹ̀ ń ṣe wá sí fún yóò sì gbà nítorí ìdí ẹlẹ́ èyí tó bá wú yìí tó bá rọrùn fún yìí ni ẹmú ní option ìnà nẹ́bíṣọ́ ẹ̀mú wọn sọ fún ọ pé sílẹ̀ ilẹ̀ afẹ́ máa fi dẹ́rù bà wá pẹ́ alẹ́ akóòlù àbẹ́ẹ̀tù láti ìwà kò sí ètí wà lẹ́rù torí pé ti ìjókòó lọ́kàn wa bẹ́ẹ̀ léwa kóòlù kọ̀bà wá lẹ́rù bẹ́ẹ̀ sì rò pé ẹlẹ tú láti wa ká padà sórí ntẹ́ǹsẹ̀ ìrọ̀lẹ́ pa torí pé anabi sallallahu bóò làwọn ọmọlẹ́yìn anabi sallallahu alayhi wa sallam tí tí wọ́n bá gba ìsìláàmù tí wọ́n máa láwọn ò mọ́ tí wọ́n máa láwọn ò mọ́ ìní lárúbáwá ti ń dáhùn ara sọ pé ìbò tí wọ́n bá ti wọ́n jáde mọ́ ó ní wàkàdálíkà ó ní ni ìmánì ìṣèrí tó bá ráyè jókòó lọ́kàn wà láì kò

kọ́dà níbi ṣòyàbù tẹ̀síwájú pé káwọn olódodo káwá láàṣẹ mọ́ torí pé ǹtẹ́rẹ́ tì wá á jẹ́ pa àparọ́ mọ́ lọ́nà torí pé nìkan wá dẹ́rùbà wá tó ti pè lẹ́sìn ẹ̀sìn ọlọ́ni ẹ̀sìn ọlọ́ni wọ́n á dẹ́rùbà mọ́ jẹ́ sí mọ́ ni lẹ́tọ̀ọ́sẹ̀ gbogbo bí n ṣe bá wọn mẹ́rin wá wọn ò lé káúntà ti ń sọ àbí kí wọ́n wọ́n náà bò mí ìbọ́ torí pé bó ṣe sọ̀rọ̀ ẹ̀bẹ́rì ló mú wa kọ̀ ẹ́ kó bí pé àlè ọjáde nù lù wájájọ dìbéètì lọ yẹ ẹ̀bẹ́kọ̀ ṣùgbọ́n wọ́n mọ̀ pé àwọn ò lè bá a fi ìjọbi tí wọ́n fi yí sí pé àfi ká lé ọkọ̀ nù lù àtẹ̀ntàn gbọ̀ngàn kọ́lọ̀ bọ́ sàmọ̀nà wa kọ́lọ̀ bó ṣe wálẹ̀ ní tí ròdòdò tí tẹ̀lé kọlọ̀bó sí wálẹ̀ tí ìjagbára àfẹ́nú rẹ̀ lọ inṣàlá tọ́lọ̀ bá mú àjọ lálọ́ àtẹ̀síwájú níbi ọ̀rọ̀ ànẹ́bí ṣùáì àti àwọn ìjọ rẹ̀ àwọn àjọ madian kọlọ̀ mú àjọ lálọ́ àádọ́bá inṣàlá tá a bá rí bèrè kàtà ọ̀rọ̀ ogun Naam. kìí sí lànà ìsìláàmù ló fi kọ́ ok so in tí wọ́n bèèrè ní pé ẹn tó kú ó ti wá se wíì ó se wíìlì kalẹ̀ wíìlì tó sì se kìí ṣe wíìlì tó bá ìsìlámù torí pé wíìlì wà tó bá ìsìlámù wọ̀ sí yàwá ṣùgbọ́n lófin ìṣẹ̀ríà ẹnu májẹ̀mú tí ó jà fi wíìlì ṣiṣẹ́ àkọ́kọ́ ni pé a gbọ́dọ̀ ṣe wíìlì fẹ́ntọ́ jẹ́ pé ọ̀tọ́mátíkálì ológun ọlọ́ọ̀bá ti pín ogun lótọ́ wọn á fẹ́ràn lágbájá ju lágbájá lọ́dún ṣe wíìlì lẹ́pẹ́ wọn bá kú pírọ́pátì ní báyìí báyìí lágbájá ni ẹkún inú àwọn tí wọ́n dáwọn olùtògún eléhùn kìí se tíṣẹ́rí àfàramà ní fi ṣiṣẹ́ tàbí àwọn tó se wíìlì fún wọn kìí se kò sínú àwọn olùtògún ṣùgbọ́n tó ní ká fún wọn ọtayọ ọ̀dá kan nù dámẹ́ta dúkìá rẹ̀ in tí á fún àwọn ẹnìkan ní tó fi se wíìlì ọkọ̀ constitution tó ju more than one third dúkìá rẹ̀ lọ. No? eléyìí náà ó ti di nọ́là ń gọ́dá ní fi ṣiṣẹ́ ṣùgbọ́n tó bá jẹ́ kó ṣe wíl tí ó ń sí nǹkan kan tó takò nǹkan méjèèjì ń bẹ̀ kò sí ń ta tó burú ṣùgbọ́n tẹ́ bá wá ṣe wíìlì pé ó pín ogún rẹ̀ kó tó kú yàtọ̀ sí lànà tọ́lọ̀hún pé ẹ̀fọ́ lágbájá ní nǹkan báyìí ẹ̀fọ́ lágbájá ní ní fi ṣiṣẹ́ tàbí àwọn olùjògún gbà torí pé tí wọ́n bá gbàgbò làbẹ́sì àfá ìwọ̀n bá láti àfá ọmọ abẹ́ẹ̀kọ́ wọ́n bá yarí pàwọn ọgbà kí láfó sí ṣùgbọ́n tí wọ́n bá gbà pé ẹpín kì ní ìbọ́lọ̀ ọba sí ní ápùn àbíta àwọn àbí tọ́jẹ́ pé òfin wọ́n lọ apá kan òfin ṣẹ̀rí àtọ́yọ̀ lẹ́lẹ́ bí gẹ́gẹ́ bí òkè ọya ń bí nìsìn wọ́n ó pin ogun nílànà tọ́lọ̀ nílànà ti ṣẹ̀rí àtọ́ kò sí pé lọ́yà kan wà dúpẹ́ àwọn ti se wíìlì wíìlì rẹ̀ ń pẹ pamọ́ bá tọ́jú rẹ̀ àtẹ́kẹ́sẹ̀ rẹ̀ ó tó gun orí eléhùn a pè bọ́lọ̀ torí pé tó se wíìlì ọ́tako tíṣẹ̀ rí àní àsì mo pé nítorí délé ọwá lọ́wọ́ kí lọ́kọ sí wíìlì sí ta lè múlò ní àbí ní múlò اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيتك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون علينا مصائب الدنيا ومتعنا بأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا سبحانك اللهم وبحمدك